tó fẹ́ wà sọ́nà tí wọ́n bá bí léèrè títí ẹ̀ bá bí léèrè pé kí lè léyìí tó bá ní ansẹ̀t ni tó bá ní kí lè léyìí tó bá ní báàgì ni yóò ní mo túbọ̀ fi ọjọ́ méje kún òdí ìwà sọ́nà tó bá tún wá padà wọlé tọ̀ tó bí léèrè pé kí lè léyìí tó ní kí wá ní wúwà tó ní wúwà lọ nígbà náà o ní mùrí tẹ̀wà wà sọ́lá èyí ni ìgbàgbọ́ onítìdàníyà ó yapa sí ìgbàgbọ́ ìsìlámù ìgbàgbọ́ ìsìlámù ní olùwà lọ́wọ́ àhàdùn olùwà lọ́wọ́ àhàdùn Allahu sọ́mà làmìyẹ́lì wọ́n lámìyúlà wọ́n lámìyẹ́kùn láwọ́kùn wọn àhàdùn ẹni kẹ́kọ̀ọ́ ọjọ́ ọlọ́run láìsá kàmítù ìṣe kò sí kí ní kan bí ọlọ́run táàsọ pé kí lélẹ́ yìí táwà sọ pé wúwà ní ń ara ìṣọ̀rọ̀ wúwà báyìí lókọ rẹ̀ kí lélẹ́ yìí ìṣọ̀rọ̀ wúwà ansẹ̀tì ni ìgbàgbọ́ yìí ní ń pè ní ìgbàgbọ́ wá dákùlùgbùdù ìgbàgbọ́ tí ń sọ pé gbogbo nǹkan pátápátá tàwòrán ọlọ́run gbogbo nǹkan títí ń jẹ́ ó kọ lóókọ ọlọ́run ilé ìjàpá tí ìgbàgbọ́ tánẹ́jú bá mú wa

nígbà tí àlébì kan léde tí bọ́lọ́ wà ó ní ti sàmà kònàka sí ẹnì kankan kònàka sí sàdé kankan kònàka sí mọ́síláṣí ó sókè ó fi sàmà ọlọ́run bá táwà ń pín o òfin sánmà ló wà kálọ́run àwọn ìjàlẹ̀ ti di Ìjọba àbá lórí mo rí orí gàmbí ọ̀rọ̀ bàbá aṣọ lórí ọ̀rọ̀ kí lórí ọ̀hún iye tó ń pàṣẹ láti fún àti ìdáàdé ṣùgbọ́n ọlọ́run ọkọ̀ òdodo tó bá sọ̀rọ̀ lọ tó bá sọ̀rọ̀ alólàkàrí ibi olùlàkà lórí ẹ̀ ní ọmọ Bàbá, ẹ mọ́ sí lọ, ẹkún wá làkáyè sí yín lórí ẹ̀, làkáyè sí yín tó gbùtúta lórí ẹ̀yẹ́ o, ìfẹ́kẹ̀ fún ẹ̀fẹ́ ti sàǹfààní fún gbogbo ìjọ́kó yìí. Àwọn àtàtẹ́ làkáyè ti bá kéré fẹ́. Àtìgbọ́ yẹn. Ìjọba wú yẹn lórí ìdájí làkáyè, lórí ìdájí lẹ́rù ń tìkó kọ́ wọn lọ́dún wọn, lórí ìdájí lẹ́rù ń tìkó kọ́ wọn lọ́dún wọn, lórí ìdájí lẹ́rù ń tìkó kọ́ wọn lọ́dún èèyàn bá sọ rí bí a bá lọ gbogbo ẹni láàyè láàrin làlá ò bá sì yẹ pẹrẹ nú ẹ̀mí ẹ̀ ìlú sùúrù kọ́. bàbá bàbá ní sùúrù ìtẹ́ sọ. ọ̀rọ̀ mi ìtumọ̀ tó tún burú o. ìbéèrè tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ìjẹ́ ìfẹ́fẹ́ wà tí ẹ̀dá bẹ̀rẹ̀ ìdájẹ́ lẹ́yìn ọ̀dọ́ èmi bẹ́ẹ̀ ṣe wò bẹ́ẹ̀ mo fọwọ́ sẹ́ni ìyá rẹ̀ ṣe sọ kò dáná kò dáná torí pé bọ́ ọba bẹ́ẹ̀ lọ́wọ́ bá ti bọ́ lọ́wọ́ sẹ́ni ìyá bí ọ tọ́ ọba sí ìwọlé bó ṣe ń jáde bó ṣe ń jáde lọ́wọ́ àbọ̀tà bọ́ bá ti ń bọ́ta tọ́ ọba sí ìwọlé ọgbà àbọ̀tà sí sí ìwọlé ìwọlé ni ìtawà wa gbàgbọ́ ní gbogbo ọjọ́ yìí. nígbà wípé gbogbo ọ̀gá pátápátá oníbẹ̀rẹ̀ gbogbo wípé jẹ́ẹ̀ẹ́rẹ́ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ọlọ́ta. ẹ ṣe bàbá. ìjẹ́ ìyẹn lè dá jẹun tí èbá sọ fọ́lọ́ nínú òṣèlú. ẹ ṣe bàbá. mọ̀sí àlàtáàní mọ̀kútẹ́lì pátáàní ọ̀rọ̀ méjì tí òjòra wọn lẹ́gbẹ́ kalẹ̀ ẹ ṣe wọn. ìjẹ́ nǹkan kan lè ṣe lẹ́yìn ọlọ́run mọ̀sí àlàkan nù. ìkejì pàápàá ọlọ́run mọ́ṣálà kan nìyẹn pàápàá ọlọ́run là ń dìskọ́sì láàrin kìí sọ̀rọ̀ pé ṣéhùn sọ pé ìtọ́ bá ṣe ọlọ́run bí ó ṣe ara o ọ̀rọ̀ pé tá má sọ pé ta lè léyìí ta lè léyìí ta lè léyìí kò ní bèèrè kìí ṣe pé tẹ́rú ẹ̀bẹ̀ ètò bíbi ta lè léyìí ọlọ́run ta lè ọlọ́run kí lórí láre lé ọlọ́run lórí láre lórí tó bí ìdílé mi bí mi bèèrè mo bí pé jẹ́ kẹ̀kẹ́ mi láti

ìntọ́lọ̀ ó ti kọ ní ti ṣẹlẹ̀ láyé ìntọ́lọ̀ ó ti kọ lẹ́dà lórí oní ṣẹlẹ̀ láyé ẹ̀dá gangan fún ẹ̀tọ́ wá lọ ayé ta lọ́pọ̀ tí ẹ̀ a wà nínú nǹkan tí ń ṣẹlẹ̀ ní ayé wíwáyé wa ìṣẹ̀lẹ̀ ni kíkú wa ìṣẹ̀lẹ̀ ni àbíṣẹ̀lẹ̀ kan

títí tí ẹ̀dà pé gbogbo nǹkan lọ́lọ́wọ́ is that our iman tí gbàgbọ́ tí wá nìyẹn gbàgbọ́ tí wá ní kú ní wà lọ́wù áhàdùn nígbà náà lè jẹ́láyé kí ni bẹ́rẹ̀ ọ̀ ayà kùránì ti sọ pàmá ń yẹ skútù mi wárápọ̀ tí ń láyà aláhù àwọ̀ ìwé kan lè jábọ́ àfikọ́ lọ nímọ̀ sí ọ̀rọ̀ ìmọ̀ nìyẹn tí pé gbogbo nǹkan lọ nímọ̀ sí

bá lọ sí ọlọ́mọ ìgbà yìí ó wá ní àkíyèsí ìgbé ìdáàbò ní kádà rẹ̀ sí ṣé kò sí kọ̀ wà ní àkọọ́lẹ̀ ọlọ́run pé bí ilé ẹ̀dùn ọkọ̀ mo ti sọ́nà ìfẹ́ gbogbo òṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ láyé tẹ́jírílì umuru àlámà ọ̀dára lọ́ọ̀hù ìṣẹ̀lẹ̀ ó mọ́ ṣẹlẹ̀ ìláìpẹ̀lú tọ́lọ̀wọ́ bá ti kọ̀ ní oore àti ní àìdá lórí ẹ̀dá. Bẹ́ẹ̀ni, ọlọ́run mọ̀ sí Ìsù tẹ́lí tí yẹ́ ọ̀tọ̀, ìsù ìmọ̀ ọlọ́run pé ọlọ́run mọ̀ nípa gbogbo ọ̀gá ọ̀tọ̀. Àyẹ̀kọ́ ah, ló bí àfọjọ́ra wọn àbá. Lọ́lọ́run, àwọn Kírísítẹ́nì gbà pé yíká ọlọ́ọ̀ni, kí lọ́lọ́ ń pè wọ́n? Ẹ̀yin Mùsùlùmí kọ́ lọ́ ń pè wọ́n? Ẹnìkan wá jẹ́ wá ní gbogbo nǹkan lọ́lọ́run, kí ni ó jẹ́ náà? Ẹjí rí ewu dáadáa. Ọlọ́run nàkọ̀rẹ̀ káfàlẹ̀ nínú ẹ̀kọ́ ọlú ìnà lọ́wà ó wà ní Màsíwí Bùnú Mọ́ríyà. Dájúdájú gbogbo ẹ̀ tó gbà pé Jésù ni àwòrán Ọlọ́run kékeré ni ẹ̀yìn ìjà níjà bá sọ pé gbogbo nǹkan làwòrán ọlọ́run ah, ọ̀gá kékeré ni ìṣúmi tún dá o Thank you àyàlàyé ọ̀rọ̀ kan náà nǹkan mẹ́ta ènìyàn bá gbé e. àkọ́kọ́ náà nígbà fẹ́ kí o bó lè ṣe kù. bóò ni wọ́n ti fi rún. ìkọ́ mọ̀ láti bí wọ́n ti máa ń sílà rẹ̀ láti ṣe é. àbá àsọ̀láàtù ètìdérè ní èyí o èrò tàǹkì yẹn òpó kejì ni. Ìṣẹ́ ìbẹ̀rẹ̀ kọ́hùn. Ìṣẹ́ ìbẹ̀rẹ̀ kọ́hùn. Ẹfẹ́ sọ wípé nígbà tí ìkọ́mọ̀ wò tí ó yàtọ̀, èé ti sáàbùjọ kí o papọ̀. Ìdí tí ó jà tí ń papọ̀ làkìdá. Àkìdá lè pìlẹ̀. Bí mọ́sí ti wà ní ìsẹ̀mọ́ gbọ́, bí mọ́sí ti wà ní ìsìn, àrórígun, àrélé, àrélé, àrélé. Ṣé wọ́n kàn gbé sórí ilẹ̀ lásán ni lẹ́yìn foundation? Ó ní foundation náà, àkìdá, ẹlẹ́ẹ̀kejì èyí hmm. dá yín lóhùn tí bá mọ̀ pé kéfèrí ní ìdáhùn àlébì sọ yí pé ẹfún ẹ ń bá sálámọ̀ sí ilé sí ẹni tẹ́ ẹ Thank ṣẹfẹ́ gbèsè rẹ̀ ṣẹfẹ́ gbèsè rẹ̀ ẹ má lọ bí pé mo sọ pé ẹ̀dí kẹfẹ́ rí ẹ lọ síbi tí mo mú wá tí mo sì mẹ́rin wá nù Kùránì wípé lọ́wọ́ sọ fáwọn ọ̀sọ̀fọ́lá wípé ẹ̀yin sọ pé Jésù wá láwòrán Ọlọ́run ẹ̀dí di kẹfẹ́ rí ẹ̀yin náà bẹ́ kalẹ̀ sọ́kàn nínú yín tó jẹ́ àgbà ní sọ wípé nínú sẹ́tàwọn ń tẹ ẹ̀rí yẹn nínú ẹ̀rí ọkẹ̀ ẹ̀rí yẹn gẹ́gẹ́ bí ọ̀rẹ̀ ìdájọ́ ọ̀rẹ̀ yẹn tẹ́ bá dì mú kí lè mẹ́lẹ̀ kẹta hmm. ọlọ́run tó mú ìdókòwò wá ọlọ́run bọ̀ kò sí problem ọjọ́ òní ìtàn ayé ò tí parẹ́ báyìí. Hmm. Aya. Bóyá àyè ti lérè lọ́wọ́ pàwà lápá ayé rẹ̀ ẹnu wá, a tẹ̀wọ́ gbà. Àwọn àti ṣe wá ìrìnlẹ́wọ̀ sọ àtẹ̀jáde lára àwọn ènìyàn. Iṣẹ́ ìsọ̀bílẹ̀ yóò sọ̀rọ̀ lára ẹ ṣàlàyé nínú àwọn ènìyàn pé tó bá ti yí àwọn kan létí èyí tí àtúnwá ti wọn lè kí wọn kò bá ń bèrè rẹ̀. Nínú mọ́ṣáláṣí náà rẹ̀ náà ti ń dá wọn Ètí mo wá fẹ́ pàrọ̀ fún nípa ìdíje ẹ̀jọ̀ ẹ̀rọ mú sábọ́ọ̀lù káàkiri àwọn ọmọ rẹ̀.

ǹjẹ́ ẹ̀mọ̀ pín kankan mẹ́rin jẹ́nà wá sí ibi Islam tẹbàtàkà kwẹ́sìn na wá sí ibi Islam ẹ̀mọ̀ pín kankan mẹ́rin jẹ́bẹ̀ ta ni ọmọ kó sí na wá sí ibi Islam ṣékèsì mùsùlùmí ni tọba kó sí na wá sí ibi Islam yẹn àwọn àtòrí wípé owó láwà níbi wa ṣòkòtò lọ balẹ̀ àdọ̀wá kírun lẹ́yìn tó ti kó sínú

rárá nígbàtẹ́ ẹ̀ ti gbà pé nàwákìlù islam gbà wọn ọ̀kẹ́nu nàwákìlù islam nílé hádà ṣírùkùlù àkùbà tó bá islam jẹ ẹni tó wá kéré lẹ̀ tọ́gbà bẹ́ẹ̀ ìbáwò láwà ní inú gbọ́dọ̀ bá pọ̀ ṣùkùtùrù bá mọ́ balẹ̀ àkídà ti dà wà ṣẹ́yìn mọ́tún lẹ́yìn àmàdíyà ẹ̀yìn tẹ̀blígì tẹ́ mọ́tún lẹ́yìn àmàdíyà tẹ́ mọ́gbọ́n mọ́tún àmàdíyà Tébù inú ẹ̀kẹ́ ẹmọ sọ wípé kí ló jàgbà? No! No! Ẹ̀ẹ̀lẹ́ ẹ̀bò ẹ̀ẹ̀lẹ́ lúgọ. Ẹ̀ẹ̀lẹ́ lúgọ. Sọ̀tàǹtà lélẹ́ yìí. Ẹ̀ẹ̀lẹ́ lúgọ. Ẹ̀yin náà mọ̀ pété bá lọ jáde ẹ̀ẹ̀lọ mẹ́ta Amadíyà. Ẹ̀ẹ̀kí ń lẹ́yìn Amadíyà. Kí ló sọ Amadíyà di tètè tẹ́ẹ̀tì kí ń lẹ́yìn wọn? Tẹ́ẹ̀tì gbọmọ́tíláfì wọn. Tèbí wọ́n kó sínú ọ̀wá tẹ́tí mìtàdúnlá bá mọ̀tò sípò tàbá náà ni sípò pé prọfẹ́tì ni tó sì tó ń gba ìlú sí ọlọ́run bẹ́ẹ̀ jàdì dẹ́kọ̀ from India ẹ̀yìn kí o mọ́tà sí wọn dé Nàìjíríà kí ni tí ó ti gàní ṣe tó bù ti ìgbìlá bá mọ́tò lọ the same ọ̀rọ̀ wọ́n sọ the same ọ̀rọ̀ ni wọ́n sọ dá sọ̀rọ̀ tó lè bá ti bá sọ̀rọ̀ rẹ̀ yìí ó ní bọ́ọ̀lù tó sọ kùránì kalẹ̀ fún àlejò Muhammad sọ̀rọ̀ sọ́lá bẹ́ẹ̀ náà ni wọ́n ti sọ̀rọ̀ tó lè bá ti kalẹ̀ múṣẹ́ òbìtì ṣe tùwání lẹ́yìn tùwání ní kẹ́lú sọ̀kalẹ̀ ẹ̀wà ń sọpọ̀rọ̀ láwárí àìmọye láwárí àìmọye tòkòtò tí ò bá lẹ̀ àǹsọ́rọ̀ àkídẹ́ sọ̀rọ̀ láwárí ọ̀rọ̀ tí ẹ kàjáde níbi ìmọ̀kọ́lù gbogbo onítẹ́rìbíà tí wọ́n bá sọ fún ọpọlọ ní gbogbo nǹkan ọ̀gbọ̀n yí ọpọlọ ní gbogbo nǹkan wọ́n lẹ́tọ̀ ọmọ ọlọ́run látara látara wọn ò dé oyé ọ pé ọlọ́run lè gbogbo nǹkan o gbogbo olóyún ìbá àjẹ́ àkídà tìjàníà ìbá àjẹ́ ti kọ̀dùríà ìbá àjẹ́ ti mùsùlùmí. kí àlẹ́ ló máa wọ́n pa gbọ́dọ̀. ìbá àjẹ́ ti mùsùlùmí wọ́n jẹ́ kó mọ̀ pé nǹkan kan kò lè máa dábẹ́ lẹ́yìn ọlọ́run nǹkan kan kò lè máa dáṣe nǹkan kan lẹ́yìn ọlọ́run ìṣẹ̀lẹ̀ kan kò lè máa dátẹ̀lẹ̀ lẹ́yìn ọlọ́run orí dúdú ọmọ ọlọ́run látàrẹ orí funfun ọmọ ọlọ́run látàrẹ orí ìtókéré ọmọ ọlọ́run látàrẹ orí ìtógbò ọmọ ọlọ́run látàrẹ orí ìtórù ọmọ ọlọ́run látàrẹ orí ìtọ́kara ọmọ ọlọ́run látàrẹ àpídà àti ìdàníà nìyẹn nígbò láti lè kàbẹ̀ sọ́wọ́ ìtawàríkàrí mo rò pé ìgbọ́n mi alẹ́ ìfẹ́ sọ ìgbọ́n láti ẹ̀yìn tí wọ́n ń sọ nínú sílẹ̀ ìgẹ́gẹ́ ah, náà bàbá yọ́lì ìrọ́lì ẹ̀fẹ́ tú Ìté mo sọ àwọn ti kàn fáàbù ẹ̀. Ẹgbọ́n tí wọ́n sọ. Ẹ mọ́ lọ́rọ́ lọ́rùn. Èyàn ń sọ pé ẹgbò oòrùn ẹ̀kùnkùn olùdú. Èyàn ń sọ pé gbogbo nǹkan lọ́lọ́run.

tí àlàfẹ́ bá dìrì ẹ̀ẹ́kọ́ tí ó ti dálé ẹ̀ẹ́kọ́ lẹ dálẹ̀ tí ó ti dálé tó dálẹ̀ ní tó sọ́npa rẹ̀ nìyẹn ẹgbà bọ́ta kẹfì ọ̀rọ̀ tí ń sọ fún gbogbo mòrídì alátẹ̀lẹ́ ànábì wa gbogbo mùsùlùmí alátẹ̀lé ànábì wa Muhammad ọ̀rọ̀ tí ń sọ fún ní pé fáàrí kú ní kọ́bùnà àǹtà òní in tí a fẹ́ kí tí a fi lẹ́kọ̀ọ́ wá ọlọ́ǹkà ènìyàn kó tó máa sì gbogbo tẹ́lẹ̀ dáadáa bá mgbe nù pé yóò siye mà tí è jáde láyé ńbẹ̀ nù pé yóò sì tí ọ̀dọ̀ máa ayé tí so gbogbo èyí pátápátá inú ọmọ ọlọ́run ní ti ń bẹ nù dára tó sì já nínú kìí ṣe kó sọ fẹ́ nìkan wípé àkéèrè ah, ọlọ́ni ó ọlọ́ni ó ọlọ́ni ó ọlọ́ni ó ọlọ́ni bẹ́ẹ̀ bá rẹrun ọlọ́run ni bẹ́ẹ̀ bá rí ṣe ọlọ́run ni tẹ́rí nígbà tí wọ́n bá yẹ òkú òkú nínú bí rẹ̀ ṣe máa wí so kálukú ní máa jọ ara tí àwọn ti ń wo tọ́pìkì náà ìgangan ṣe wípé ẹ rà á nítorí àti fi mọ ọlọ́run láti fi súnmọ́ ọlọ́run kẹ́rẹ́ fi rà láti fi dìyẹ̀ ní.